ó ń gbẹ́sẹ̀ lé ìlànà ànábì sallallahu alaihi wasallam tó fi dẹjọ́ gbéǹde alkiyama àtọ̀rọ̀ kọ́lọ̀n kó fi ládà àtọ̀látò yìí kó fi kárí gbogbo wọn náà àwọn àwọn tí a ń gbọ́ ètò àdínà sọ̀rọ̀ nù òun náà ni a tún bẹ̀rẹ̀ báyìí ní iléeṣẹ́ rédíò Royal FM 95.1 ní Ìlọrin gbogbo àni akí pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ọ̀rọ̀ tí mo ń bábọ̀ wá tọ́pìkì tuntun bíi ìdínlá wọn náà ni màá bẹ̀rẹ̀ ní èmi. àti ṣàlàyé nípa ìyàwó bákan náà nípa ọmọ kíkó ní èmi ọ̀rọ̀ aljanazatu fil islam bí a ti máa ń sin òkú òkú sínsìn nínú Islam òkú ṣíṣe nínú Islam náà ni fẹ́ gbé ẹ̀wò gẹ́gẹ́ ṣe wá mọ̀ pé a kì í sin òkú àti tí èèyàn bá kú àti mà bẹ́ẹ̀ so àmọ́ nǹkan kan kan ń ṣẹlẹ̀ síwájú kó tó di pé èèyàn ó kú àwọn ni pé àárẹ̀ máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà a máa rèèyàn kéèyàn tó kú tó ìgbà míì náà sì ni a sì jẹ́ pé ikú tí kò ní ní àárẹ̀ nínú tó ìtòṣe kókó náà ni pé kí mùsùlùmí kó sá máa palẹ̀ mọ́ kalẹ̀ de ikú ẹ̀rẹ̀ eléyìí ni ọ̀rọ̀ àkọ́kọ́ tí màá kọ́kọ́ fẹnu kàn. Ah, kí mùsùlùmí wọn palẹ̀ mọ́kalẹ̀ de ikú lórí ayé yìí ó gbọ́dọ̀ yé mùsùlùmí pé n tí a wá ṣe láyé òun ní ká wá palẹ̀ mọ́kalẹ̀ fún ọjọ́ gbèǹde àkèyàmẹ̀ ni o so akàndélé ayé nkàlùkù kan ń ya tó fẹ́ yà ó kàn bá nǹkan tó fẹ́ máa bá lọ nílé ayé náà ni àmọ́ ọ̀pọ̀lọpọ̀ yóò dọ́dọ̀ ọlọ́wọ́n bá náà ni yóò ṣe wá rí òdodo irú àwọn báyìí náà wọ́n pè ní àwọn adọ́rùn mọ́tọ́ kọ́lọ̀kọ́ máa ṣe wá bẹ́ẹ̀ almaut ikú ó ṣe dandan kí mùsùlùmí kó máa palẹ̀ mọ́kalẹ̀ fún lórí ọlọ́run bá na ayal Qur'an ọlọ́run jẹ́ kó yé wa pé kò sẹ́nìkan tó ń gbà tó ń wọ́n kù bákan náà kò sẹ́nìkan tó mọ àyè tó ń kù sí ọlọ́run bá yíkélé yìí kó kílẹ̀ sí wa nínú suratul Luqman ayà 34 ọlọ́run ni a'udhu billahi minash shaitani rajim olúwa ní pé inna Allaha 'indahu 'ilmus sa'ah wa yunazzilu al-ghayz wa ya'lamu ma fil arham wa ma tadri nafsun madha taksibu ghadan وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير olúwa bá ní ni mo mọ̀gbà tí ilmu sáà ìgbà táyé yọ tanyanyan ni mo máa bákan náà mo máa ìgbà tí ó jò tí ó sọ̀kalẹ̀ ìgbà tí ó rọ̀ ìgbà tí kò ní rọ̀ èmi ni mo máa ohun tó ń bẹ nínú arham nínú oyún aláboyún mi ni mo máa ń kí ọmọ yẹn ó jẹ ni mo máa ń kí ọmọ yẹn ó yà ọlọ́run ní bákan náà wọ́n máa tẹ́tẹ̀rì náà fún mi máa dátákìsì bọ̀gàdà ẹnìkan ọmọ nǹkan tó ń ṣe lọ́la tó ṣẹlẹ̀ sí òun lọ́la kò sẹ́ni tó ń mà òbí láti mọ̀ ní pé àṣẹ gbogbo àwọn wípẹ̀ àwọn wo kọ̀rọ̀ánù àwọn wo kíní kó gbóńtẹ́lẹ̀ wọ́n wò káàkiri àwọn wo ifá àwọn kíní irọ́ ni gbogbo ẹ̀ irọ́ náà ni gbogbo ẹ̀ olùwà ni àfi tó bá jẹ́ pé àyà kọ̀rọ̀ánù yìí irọ́ ni dé àwọn olókùn gbàtà àyà kọ̀rọ̀ánù yìí ò bá jẹ́ irọ́ wàláhì irọ́ ni gbogbo àwọn kẹtẹ́ ń wò yìí ń jẹ́ wàmẹ̀ tẹ́bẹ̀rì náà fún náà dá tẹ́kùsì bọ̀gàdàn لو أن وما تضي نفس بأي أرض تموت لو أن يميقا وما بتوه كسي يعني باية إن يوم ما بتوه كسي يسمى باتي يكون أودي الله ما أنصفه أنا صورة الجمعة يقول إن الموت الذي تفرجون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون ní suratul Jumu'ah ayé ẹlẹ́kẹjọ olúwa ní ṣe rí ikú tó ń kálukú ń sá fún hmm. tẹ́ ẹ̀ palẹ̀mọ́ rẹ̀ sísá ló ń kálukú ń sá fún àwọn èèyàn ń sá fún ikú pẹ̀lú ẹ̀mí wọn wọn ní retí rẹ̀ wọn ní rántí rẹ̀ rárá kódà tó bá sọ fẹ́lò míì pé ọlọ́run jẹ kú rẹ̀ ní káà ah, ẹ mọ̀ sàdúrà ikú fún yàn ọlọ́run jẹ òkú rẹ̀ tó ní kúnjọ kan ni so àbí gbogbo ìgbà tí ó bá yá ní àá ó gbogbo ìgbà ó bá yá bo ẹmọ ìtàjú ọlọ́njá pẹ́láyé kápẹ́láyé kẹ́mẹ́gò kẹ́mẹ́gò kẹ́mẹ́gò kẹ́mẹ́gò kẹ́mẹ́gò tó ìyàn tẹ́lá yẹn jẹ ni ìsáfún ikú òun ló ń lé àwọn èèyàn débi kí wọ́n lọ lè ń ṣoògùn káàkiri ògùn gbẹ́kúdè ògùn ọmọdàrí kan wọn fẹ́ kú náà ni ògùn ìṣọ́ra wọn fẹ́ kú náà ni ògùn àgbélépọ̀tá wọn fẹ́ kú náà ni wọn fẹ́ kú kálukú wọn sá fún kú náà ni wọ́n wá mú àwọn èèyàn ṣe ẹbọ kó nítorí kí wọ́n sà ń sá fún ikú olúwa ní ikú yẹn tẹsirori mọ́tàlẹ́ tẹsirori rẹ̀ mẹ́fà iná òun múlá kíkù yóò dé yóò pàdé yín ni ẹ ká pàdé rẹ̀ pẹ̀ kí níjọ́ kan ni yóò kí ó sànù náà ni wàlá òkun tó fi yóò di burú jẹ́ mu ṣẹ̀yàdà kódà kẹlọ́ lè wá bí ilé tó ṣe pé ẹ ti ilé tó yẹ pé ẹ kọ́ pẹ̀lú àwọn irin tó ní agbára tẹ́nìkan kan lórí ìwọ́bẹ̀ lásìkò bá tó yọkànra wọlé ìṣòro amú náà ni so eléyìí ìyẹn gbọdọ̀ máa palẹ̀ máa kalẹ̀ dé kú pé ikú yìí kò sí ìgbà tí kò lè dé báyàn so irú eléyìí ẹni tó bá ti ń palẹ̀ máa kalẹ̀ dé kú yìí ẹni yẹn lọ́mọ nǹkan ti ń ṣe irú ẹ̀ ni ara ìpalẹ̀mọ́ dé ikú kalẹ̀ kó wà nínú ọkàn yàn náà ni Abdullahi bin Umar radiyallahu anhuma ó ní Ànábì sallallahu alaihi wasallam sọ wáyé pé ma haqqu imri'in muslimin lahu shay'un yusi fihi yabitu laylatan illa wasiyatuhu maktubatun indah Ànábì ní kódà kó jẹ́ pé kí mùsùlùmí kó ní nǹkan kan tó ń dáwọ́lé tó fẹ́ ṣe nǹkan kan tó ń dòun àtìyàn papọ̀ kó mọ̀ wá ní àkọọ́lẹ̀ kó mọ̀ ní ìsọ́lẹ̀ kó mọ̀ ní ìfi ọ̀rọ̀ lọ́yàn pé nǹkan báyìí torí pé kí ni ìgbà tí nǹkan dá wà àtẹ̀yàn papọ̀ so business ni owó kan ni ṣe pé o wá jẹ́ káwọn èèyàn mà ṣe wà àtẹ̀yàn lómi ò ṣe àbòsí fèrè ara ẹ̀ débi pé àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ òun ní mọ̀ kankan tí ń lọ ń parẹ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ òun ní mọ̀ kankan tí ń lọ ń parẹ́ òun náà ní ọmọ dágbé ẹ̀rán ìjọ tó bá kú wọn àmọ́ wá wá gbogbo tó yẹ kán mọ̀ nípa rẹ̀ wọn á ní rè torí eléyìí kí ni máa ń fà àìpalẹ̀mọ́ fún ikú ni àìpalẹ̀mọ́ fún olómọdé kí wọn mọ òwúrú wà báwọn tẹ bá ti rẹ tí kò ní ìpalẹ̀mọ́ fún kú kẹ́nìyàn tó lè máa súnmọ́ iṣẹ́ rí láti máa ṣe yóò jìnà o yóò jìnà o yóò jìnà o ẹnìyàn ọ̀dà ní kùnlá tó bá iṣẹ́ rí láti já ọkùnrin kó ń túbá kò ní kùnlá kò ní ẹni pé kò ní ni mo wù yìí tó bá kan Abdullahi bin Umar وني أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبية بمنكبية ولا نبي فولي وليجكا يعني قم ذكرين عبد الله بن عمر رجوا فولي ليجكا رجواني كن في الدنيا كأنك غريب ní wọ́n máa yìí bó ṣe yẹ kó máa wà láyé máa wà láyé bí àjòjì ẹ̀rẹ̀ anábì ń bá a sọ̀rọ̀ anábì ń sọ fún bí ẹ̀ ṣe máa ń gbáyé nì kí wọ́n máa gbáyé ẹ̀mọ́ tí ń jájòjì òun náà ni àlejò stranger nílùú ẹni tó ṣe pé foreigner ni tó ṣe pé tó bá wà nílùú ìlú tó bẹ́ẹ̀ ẹni tó bá ti lọ ìlú kan rí kí wọ́n ti jáde kó nàìjíríà kí wọ́n lọ sílùú kó wá wo bí wọ́n ṣe máa ń deal bọ́n ṣe máa ń treat ẹni tó bá jẹ́ foreigner kò rí bẹ́ẹ̀ ló ti mọ̀ pé ah ọ̀rọ̀ ànẹ́bì yìí òdòdó ní ṣẹba wà tí a bá wà ní kọ́ntì rẹ̀ lè mọ̀ mọ̀rẹ́lì ń tán so ó níbi tó lè rìn sí ó ní irúṣẹ́ tó lè ṣe ó nílù nǹkan tó lè ṣe nílùú nílùú àwọn kẹ́kẹ́ bẹ tó bá ní òbí ọdá òlé dún bẹ́ẹ̀ wọ́n sùn ẹ̀sẹ̀wọ̀n ni sàlẹ́bí wa ni bó ṣe kọ́mì yóò ṣe máa gbélé ayé nìyẹn ká ànínàkà gọ̀rẹ̀ nípa lè jù ní ọ́ tó ṣe pé wọ́kọ́ wọ́kọ́ ló nílé àbẹ́ntọ́lọ rẹ́ǹtì lé níbì kan tó pé ò tí káyé yìí kó mọ níwọ̀n bá má ṣe kìràkìtà tí ó mọ̀rọ̀ lè lùgbà ọlọ́run ọba torí pé ọ̀fẹ́ ṣe ayé ẹ́ àádìrò sẹ̀dí làbẹ́ tó ṣe pé ó ń bí ìyọ̀nà ẹ̀rẹ̀ onírìn àjò tí ọmọ bí ti ń lọ hmm. ẹni tó bá máa ń tíráwù dáadáa yóò mọ̀rú nǹkan ọ̀rọ̀ yìí ẹni tí kò mọ̀lú tó ń lọ wọ́n kàn júwe fún pé ìlú báyìí lọ lọ bí ẹni yẹn ṣe máa ń rí lójú ọ̀rọ̀ tó máa wò yán yàn yàn tọ́kàn rẹ̀ balẹ̀ anábìdí mo ṣe fẹ́ kẹ́ ẹ rí ilé ayé nìyẹn ànábì wa sàlàyé pé tó máa rẹ̀ tó mọ̀ sọ fún ọ ni pé ìdá ẹnì ibnu Umar ni wà máa ń sọ ọ̀kan ibnu Umar yaqul ibnu Umar ma wá ń practicalize ọ̀rọ̀ yìí ní gbogbo gbà ọ̀rọ̀ tá ànábì sọ fún ẹ yóò wá sọ pé ìdá amsayta fala tantazir as-sabah tọ́lọ́ bá ní ọ̀dálẹ́ tó bá fẹ́ lọ sùn lálẹ́ kò mọ̀ wípé mọ́rù kí wà di alẹ́ ìwọ̀ ọ̀nà tí a fi ń palẹ̀mọ́ fún bí ìpalẹ̀mọ́ fún ikú bó ṣe gbọdọ̀ rí lẹ́mìí ẹ̀yẹn fi hàn gbọdọ̀ máa retí rẹ̀ kó lè dé lẹ́sẹ̀kẹsẹ̀ bákan náà àwọn ọ̀nà tí ẹmọ wá ń lò tí ìpalẹ̀mọ́ kú mọ́ fi ń rọrùn fún yàn tí wọ́n fi ń rọrùn fún yàn tó òun náà ni al-muhafaza ala ma kí wọ́n máa mú tó nǹkan tó lọ ń ṣe lọ́rùn yẹn fún wa gbogbo nǹkan tó lọ ń bá pè pé dandan ọgbọ́dọ̀ má ṣe irú ẹni yẹn kó mójútó ṣẹlẹ̀ tẹ́ bá rí tó bá mójútó irú ẹni yẹn gẹ́gẹ́ ní rántí ikú lòdòdò irú ẹni yẹn ló ń palẹ̀ mọ́ fún ikú pé pé tọ́lọ̀ ń ṣe ní ọ̀ràn yẹn fún ẹni yẹn ẹ̀ní rí kó fi irun láre ẹ̀ní rí kó má kí lásìkò ẹ̀ní rí kó má kí ní ìgbà tọ́lọ̀ bá so gbogbo ọ̀nà tírun rẹ̀ yẹn almuhafaza lásọ̀rọ̀ àti tírun rẹ̀ ó fi wà fálídì tí ó lágbára tí ó níláadá tí ó wà rẹ̀ wọ́débù lọ́dọ̀ ọlọ́run náà lẹ́nu yẹn ó máa san yóò máa ṣọ́ ni pé bó ní ṣe kílò mi tó fi ga ṣe báyìí wọ́n ti máa lọ lè ń sọ oúnjẹ jẹ káàkiri ẹlẹ́mi òkú oúnjẹ tó ń dùn mí báyìí ń lọbẹ̀ nìyẹn àmọ́ kò ní wo tó wọ́n ti rírun kí tí irun wọn rọrùn tí irun wọn jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba tòwàlùmọ̀ hẹ́fọ́ bọ́lá sọ́lá àti irun súnyàn dé bí nǹkan báwọn pé ah ìní fi kí ní iṣẹ́ àwàdà ìní fi ìní ìní ìní jùlẹ̀ kọ́ mọ́jú pé mi ìní ní ládá ẹlòmí ò kírun kírun kírun kírun kò ní ládá torí pé kí ni n tí ó mọ ba ìrun rẹ̀ jẹ́ náà ni ó mọ jòkó sí gbogbo wà dákun wọn tó ń kírun tó ń sì jálà jù wọn ń woṣẹ́ hmm? àbí wọn náà lọ́nà lè ń wo lọ́dọ̀ yàn àwọn òṣèré dídá òsì lóun ń kírun ṣe fi ẹgbẹ́ yẹn fèrè ẹlòmí gan irun yẹn gan bí fásitì rẹ̀ ṣeré ni ẹlòmí gan sì ní irun yẹn gan kọ̀ àlùwàlá pálapàla ìrún pálapàla èyí máa ń sọ pé tí ìbá ń sọ oúnjẹ náà èyí máa ń kí sẹ́rí ọ̀rọ̀ rírì ní sọ fún ìwà lọ́ọ̀hì ẹni tí ìbá sọ oúnjẹ náà lè máa ń kí ẹlọ lè yọjú àwọn alùsùnà ẹ̀wọ̀n bá ṣe ń kí òun ẹ̀wọ̀n bá ṣe ń sàlùwàlá ẹlọ lè wù wọ́n bá ṣe ń gan-an torí ń bẹ nínú hadith ànábì lọ́lẹ̀ wá so ìrítọ́ ẹ̀ ń kí irun bá ṣe báyìí kìí ṣe irun kìí ṣe irun so ọ̀rọ̀ yẹn ti ní bí irun fi jíṣẹ́ fọ́lọ́ ni bẹ́ẹ̀ náà ni àwẹ̀ so ẹni tí ó bá jẹ́ ẹni tí ó ń palẹ̀mọ́ fún ikú kò ní fi àwẹ̀ rẹ̀ ṣeré kò ní fi zakatu rẹ̀ ṣeré wípé ah zaka yìí yìnyín yọ torí pé kí ni tí yín bá lálẹ́ kìyàmá ni ń palẹ̀ mọ́ fún kúnnù tó báyìí náà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà ni iṣẹ́ hajj yóò lọ yóò lè ṣe hajj láti lọ fi súnmọ́ lọ́run ni gbúdọ̀ àwọn nǹkan yìí òun lè máa fi ń palẹ̀ mọ́ de ikú tó kùtùgbà kí yẹn bá ń pariwo bẹ́ẹ̀ à ń palẹ̀ mọ́ de kú bẹ́ẹ̀ sí wà yìí ń kò nídìí iṣẹ́ ọwọ́ rẹ̀ òun yóò ju mi pé ah òun palẹ̀ mọ́ kalẹ̀ di ọlọ́run ọba òun palẹ̀ mọ́ kalẹ̀ de ikú sọba kan náà rọ̀dí ẹ̀mọ́gbẹ́ ń palẹ̀ mọ́ kalẹ̀ dé ikú òun náà ni kéèyàn ó jìnà sí nǹkan tọ́lọ̀ ní kéèyàn má máa ṣe kí ọmọ wò pé hey n tí ń ṣe yìí tí kú bá lọ bá mi bẹ̀ nǹkan báyìí hmm. tí kú bá lọ ká mi mọ́yà yẹn nǹkan báyìí so kéèyàn mọ́ wò pé ah ike eh, ikú ò lè dé nìsín ikú ò lè dé nìsín kéèyàn jáwọ́ ní gbogbo tó máa ń jẹ́ ìbàjẹ́ ẹ̀ṣẹ̀ àìdá kéèyàn ń ṣe tọ́lọ́wọ́n bọ̀ ọ̀fẹ́ kéèyàn jìnà sí i irú nǹkan báyìí náà jẹ́ pé ah ẹni yìí ó palẹ̀mọ́ fún kú o ó palẹ̀mọ́ fún kú lódodo pàmọ́ pé òun ṣèbàjẹ́ lọ òun bá ń tọ́lọ́ wọn bọ̀ fẹ́ lọ òun sì ń sọ pé ah àwọn òun palẹ̀mọ́ fún kú náà ni wọn lọ mọ́tàjà kúrẹ́ irọ́ o àti kí ọjà ọkọ̀ níbi ìbàjẹ́ kí ìtumọ̀ kí ọjà ọ níbi kí o túbá kí o sì débi rẹ̀ náà wọ́n kọ́ ọ̀kọ́lùbòwò mọ̀kànfẹ́lẹ̀ mọ̀tòmọ́sùn ẹni tó bá ń sọ pé máa ṣe sùúrù wípé mo kéré báyìí náà a sì wà léwe à ń ṣọ̀dọ́ tẹ̀pẹ́ à ń ṣọ̀dọ́ à ń ṣọ̀dọ́ ní mọ́pọ̀lọpọ̀ ọmọ mi jalè à ń ṣọ̀dọ́ à ń ṣọ̀dọ́ ọmọ mi ti yàwó yàwó ẹ̀rẹ̀ ńlọlẹ̀ ń jalè òun ń pè yàwó yàwó gbogbo ìṣọ̀dọ́ ọmọ mi ṣe zìnà zìnà so nítorí pé kíni yóò ní àwọn ṣọ̀dọ́ náà ni ọ̀dọ́ ọmọ mi ṣe àwọn cousin ó sì lóun ṣọ̀dọ́ náà yóò láwọn ṣọ̀dọ́ ni hmm. ẹni tó bá ń sọ báyìí pé wà máa ń yẹ kó lè ní ẹ̀tọ́ ọ̀gẹ́rùn àfúdérò ní kí mo kí máa ń ṣe sùúrù àtà àtúbà lọ́ha ìnà àkùbúrú ní wà túbà ń gbà tí ń bá dàgbà wọn ni mọ̀kọ́fàlù mọ̀tòmọ́tòm ẹ̀mí ẹni yẹn ti di ìmọ́lẹ̀ ọlọ́run bá ti kú ń bẹ́ẹ̀ wọ́n ti pa ìmọ́lẹ̀ rẹ nínú ọkàn ènìyàn tòun náà ni pé ikú èèyàn máa ń palẹ̀ máa dé pẹ̀lú kí èèyàn máa ṣọ́ ń tọ́lọ̀ ní kí èèyàn ṣe kí ó sì máa ṣọ́ ń tọ́lọ̀ ní kí èèyàn máa ṣe kí èèyàn jìnà sí. tó bá kan náà kejì òun ni alẹ́kítàrù mi ń díkìrì mọ́ kí èèyàn máa rántí kú yẹn náà ní gbogbo wà kí èèyàn máa rántí rẹ̀. anabi sallallahu alayhi wa sallam jabir ibn abdullah oníṣòwò ìlànà bí sallallahu alaihi wasallam wọ́n bí ànábì ipe ayyul mu'min afdalu mímú mi ní wo ló dáa jù qala ahsanuhum khuluqa ànábì ni ẹni tí wà rẹ̀ bá dáa ni wọ́n ni wà ayyul mu'minina akyasu wọ́n ni mú mi ní wo ló gbọ́n irú rẹ̀ pé a ànábì ni aktharuhum lilmawti dhikra ànábì ni ẹni tó bá ṣe pé lọ́pọ̀lọpọ̀ gbà anábì ní wùláìka al-aqyas wùláìka al-aqyas wùláìka al-aqyas anábì náà tó rí wọn pé nìyẹn àwọn tí wọ́n gbọ́nu tó omi pé tó bá ń falẹ̀ mọ́ ti kú ẹ mọ̀ rí àpẹẹrẹ ìmú ayé ní kékeré ní ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ hmm. kò ní máa lé owó kiri tó jẹ́ pé owó ni priority rẹ̀ kò ní máa lé kiri lẹ́yìn náà lẹ́yìn ìgbà tí ò bá lé kí tán ẹ̀rì tó láwọn èèyàn lè fi wọ́n lé owó kiri wọ́n ṣu wọ́n yí olórí burúkú ẹlòmíì ó ti lé owó nǹkan ti mọ̀ pé alìkìyàmọ̀ wọn ti bàjẹ́ hmm, ó ti lé owó lórí kó ti mọ̀ pé alìkìyàmọ̀ wọn ti bàjẹ́ àìretí ikú ní mọ̀ mú yàn láyà láti mọ̀ lè jó orí èèyàn láti mọ̀ lè jó orí ọ̀bọ torí pé wọ́n lówó ẹ̀dàkùn so àìrántí ikú òun ni ó mú ọmọ di fìtínà ayé yìí máa yà káàkiri tó ní mú náà bá a ah, ti àtọ́ ọlọ́run wa ṣe ọ̀nà àrísìkí fẹ́ lómi tó ti bẹ́ẹ̀ náà fọlọ́mọba ṣe àná àrísìkì fún ẹ sì máa rí ìmú ayé tẹtẹrẹ nínú ìṣẹ̀mí ayé rẹ̀ tó torí pé kíni tó bá jẹ́ni tí ó máa rántí ikú sọ kí èèyàn rọra ní zuhud ìrí ayé sá ìwá àrísìkì lọ́nà àláàlé lẹ́nìgbà tí èèyàn bá rí tán ìmọ̀ lọ́nà àláàlé ìmọ̀ fi ṣe ìgbéraga ẹ̀rẹ́ lómìn tó bá ti rí ọ̀nà owó díẹ̀ báyìí ó ti gajọ́ everybody lọ gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ wọn níjọ́ lójúmọ́ ó ti rí pé òun ti jù wọn lọ kọ́dà bàbá ẹlòmí ò níjọ́ lójúmọ́ kọ́dà ìyá ẹlòmí ò níjọ́ lójúmọ́ tó ọ̀rọ̀ ti kú ni aláìtọ́ akọ́bá rántí kúkú olè kú lẹ́sẹ̀kẹsẹ̀ tí òun ó di tẹlòmí subhanallah tí ó di tẹlòmí wallahi ó jòkó ó jòkó ara yẹn jẹ́ tó nínú ti kú kìí ṣe nǹkan kékeré tó ń ṣe nínú ìṣẹ̀mí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó gbá àwọn nǹkan yìí náà ni mùsùlùmí gbọdọ̀ máa máa rántí pé ah pé ìjọ kan sì ń lọ tó díyàn ah ìjọ kan bẹ̀ tó kí wọ́n wá gbìyàn sínú kòtò kí ọmọ rántí tí wọ́n ti bá rántí gbogbo wàhálà yìí yóò fi ẹlẹ́mìí rẹ̀ àkìyàmọ̀ rọrùn fún láti wá àti kọjú sọlọ́run rọrùn fún tó bákan náà nínú àwọn ọ̀nà tí mùsùlùmí tí mo tún fi ń agbọ́dọ̀ tún mọ̀ síwájú ọ̀rọ̀ jànáza tí mo fẹ́ sọ òun náà ni pé ẹ̀rí pé mo sọ pé ọ̀nà méjì ni ikú a máa gbà wá ikú lè wá lókìkì ẹ̀rí kódà yẹn gbọ́dọ̀ mọ́ tó bẹ́ lọ́hùn tí ọlọ́run ò má jẹ́ ká rí ikú ògìgì o torí ikú ògìgì ó lé ó lé ó lé kódà níbi àmọ́ wá ṣọ́ra mẹ́ tí ọlọ́run mẹ́ ní àwọn ìdílé kàmí fojì ẹtì mọ́ọ̀tì ọlọ́run ò má kí n rí ikú lókìkì ikú ògìgì mọ́lá ó lágbára gan wípé èèyàn ní ráyè túbá kò ní sí kàfàrà ìpa ìṣẹ̀rẹ́ kankan fún yàn tó bí ìmá ti wọ ọ̀rọ̀ ẹni àárẹ̀ tó bá rẹ̀yàn síwájú kó tó di pé ikú dé fún ẹni tó ń jẹ́ mùsùlùmí orí lánlá ni fún ẹnìyàn orí lánlá ni kò tó rẹ̀yàn bí àárẹ̀ yẹn bá ṣe lágbára tó fún ẹni tó bá jẹ́ mùsùlùmí ni mò ń sọ ẹ̀rì tó jẹ́ olùgbàgbọ́ sí iṣẹ́ tó ń ṣẹbọ zidnila tí mo fẹ́ kí Ah, kí n fi àsìkò yìí tó kù kí n fi gbé kọlù kí n fi gbé kọlù lórí ìbéèrè nǹkan tí mò ń sọ̀rọ̀ lọ lórí rẹ̀ ó ah, wá kí gbádùn yín akẹ́kẹ́ ní kẹ́dà kan jẹ́ ká fi irú yẹn kalẹ̀ lásìkò yìí àwọn tó bá nídìí ìbéèrè ọ̀nà ìdàkànjẹ́ kan kájí kan wọlé láti béèrè ìbéèrè sọ àbí nílà kí tó di pé màá gbé kọlù mo fẹ́ kéde lecture fún wa ẹni pé wà sí olóṣooṣù tí wọ́n sọ̀tọ̀ tó hálẹ̀ sunnah wal jama'ah ní adábàtà ní ìlọrin tí wọ́n máa ń ṣe ní oṣooṣù tó tí ìsọkàn lóyún ló fún wa ní oṣù tó lọ ní oṣù yìí àgbékọ̀dé ìjà sheikh shakir sanadi àwọn ni wọ́n wá sí lecture fún wa ní aago mẹ́wàá ní ọ̀túnla bí ìgbìnlẹ̀ ní mọ́sálásí ní adábàtà tábà ti dé ọ̀dọ̀ àlẹ́bí àbọ̀ ní alẹ́ kábẹ̀rẹ̀ mọ́sídì alùsùnmọ̀ tó wà ńbẹ̀ tó ní aago mẹ́wàá ní ọ̀túnla kí wọ́n kọ́ mọ́ṣáà ṣe ní ìrọ̀rọ̀ fún wa. naam. aleykum salaam. naam naam. àti ìkẹ́kọ̀ọ́ra. ẹ̀ka o. ẹ̀kú dáwà gan. alhamdulilah. orúkọ mi ni èdè ànàlẹ́ fojú wa. naam ẹ̀ka o. ọlọ́pàá sẹ́yìn ló ń sọ. naam. ẹ̀rí ẹ̀kẹ́

so mo ní tẹ́ bá nílé béèrè ní kẹ́ béèrè so náà kọ́ rẹ̀ Náà bẹ káwọ̀. Ìbéèrè tí mo fẹ́ béèrè nípa ìmúra tí ìlú sọ. Nípa? Nípa ìmúra tí tọ́sítẹ̀lì. Náà pé yẹn bá transact business táwọn ọmọ rẹ̀ tí ìdàgbà tó bá yẹn hmm. láti fi lè ṣe eh, networking ṣe máa gbé orí ìjọba ní ọ̀dọ́ hmm, hmm, pé networking eh, àti pé ìwé wà nínú súnmà. ṣẹ́rí kò sẹ́ni tí lè yọ fún networking yẹn kórè yẹn lè lo yẹn lè lo ọ̀rẹ́ yẹn fún networking tí yẹn bá trust rẹ̀ so islamically so yẹn lè lo pé alágbájá òun ni òfìṣẹ́lẹ́rì mi kò túmọ̀ sí pé kọ́ jẹ́ mọ̀lẹ́bí yàn tọ́mọ́ tó wá jẹ́ pé ti ìyàwó ni kí ẹ bá mọ̀ pé ah, èèyàn ní ju ìyàwó kan lọ tó ti yé báwọn àbí èèyàn bímọ èèyàn mọ̀ pé èèyàn bímọ ju ẹ̀ ọ̀kan lọ tí wọ́n sì mọ̀ pé ọ̀kan òun lè jẹ́ jàǹbá tó ti yé tòtò akán bá gbà kójú méjì lọ kójú ọ̀kan lọ kójú méjì lọ kójú èèyàn àbàyàn lè lò ó ṣùtì àwọn ìjọba pé kò sí wàhálà kò sẹ́ni tí yóò lè lò síbi ìsúnmọ́ ẹ̀rẹ́ tó kàn délé fáwọn tán gbélé lọ́wọ́ kókó fáwọn yòókù rẹ̀ ni. ẹlẹ́kejì náà ṣé ẹni tí ó máa tó máa máa máa gbé sàárè kalẹ̀ tí ó máa lọ sí ibẹ̀ ṣé yóò náà túmọ̀ sí pé yẹn fẹ́ múra dé. àìyẹn ah, o sí nínú rẹ̀ tá ló sọ pé bẹ́ẹ̀ ni ó kù sí. ara ta sọ lẹ́ẹ̀kan náà nìyẹn kọ́lọ́ ni wà mẹ́tẹ̀ẹ̀dẹ̀rẹ̀ bíi ayé arúgbó ń tẹ̀ mọ̀ sí bóyá wa travel bóyá ìlú mi lọ́lọ́ ní àyè ikú rẹ wà tó wa gbé sáré kalẹ̀ sí àyè dẹ́lẹ̀ iná yìí ò sí náà ṣe sí tòkọ́lá yìí fún ká pọ̀ fẹ́ pé ẹ̀sìn mi lápòjú ah, ẹ̀sìn mi sí tẹ́ni o ẹ̀dá fún ẹ̀sìn mi sí tẹ́ni o ó yàtọ̀ sí pé ó yàtọ̀ sí pé bí báyìí ojú bí mi ẹ̀sìn méjì gangan tọ́lọ̀bá kádàrà kọ́lá tí mo fi tọ́lọ̀bá kádàrà fi ń bá kú sí lọrin ẹ̀sìn mi sí tẹ́ni o tọ́lọ̀bá ní kú sí ẹ̀sìn mi sí tẹ́ni o so yẹn o kò sí tó burú mẹ́ àmọ́ pé mo gbẹ́ta rí mi kalẹ̀ so yẹn kò sí nínú ìlànà Allahu alam Nam. alaikum assalam naam ah, zero eight one zero eight five zero one three seven one. Wa alaikum assalam ìbéèrè tèmi náà fẹ́ fún ọwọ́ lè fi ẹ̀sùn bèrè pẹ̀lú ìbéèrè. Èyí ká lè sìn. Kò sí nǹkan tó burú ń bẹ̀. Sápẹ́ ni ẹ bá tí ò bá rí pé ó ní àdìsọ́kàn míì pẹ̀lú rẹ̀. Ìpé tó ń kà mí náà ni pé akíkí ní ọkọ̀ máa jẹ́ ìpalẹ̀mọ́ kú fóun. Kò sí nǹkan tó burú ń bẹ̀. Tòtá sọ yẹn bá da àwọn tó bẹ̀rẹ̀ di pé bá ní àdìsọ́ kan kan sí ìyẹn lè má lò gan láwọn ọmọ tí wọ́n jẹ́ àwọn tí wọ́n wà fún àmọ́ èyí tó kílẹ̀ jùlọ ni pé mo sábà ní àdìsọ́ kan kan lérí rẹ̀ tó pé àwọn pé káwọn àwọn táwọn fi ṣe hajj náà nìkan fi ṣe àwọn fún tó burú mẹ́ wọ́n ti pé wọn fún náà ni Allahu a'lam náà. Naam, alaikum salaam. Àgbẹ̀dẹ̀ láti àgbẹ̀dẹ̀ tẹ́lẹ̀ fún. Naam,

òun náà so bí nílà fún àwọn tí a bá fẹ́ pè sí orí nọ́mbà mi lẹ́yìn ètò zero eight one zero three three five one five four nine so zero eight one zero three three five one five four nine so bákan náà ní ọ̀túnla ká má gbàgbé lecture tí ó wà ní adabata ní aago mẹ́wàá àárọ̀ so fún àwọn ustaz wa Shakir As-Sanadi àwọn ni wọ́n ó ṣe so kọ́lọ́n kó bá wa ṣe wọn lẹ́sàrẹ́ kó san gbọ́n náà lẹ́sàrẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته